وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa báàbù almujahada ojúpọ̀nà almujahada tí a ń pè ní almujahada ó náà ni ìfòòró ẹ̀mí ara ẹni lórí ṣíṣe tọ́lọ́hun ìfòòró ẹ̀mí ara ẹni lórí yíyàgò fún nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run ọba ò fẹ́ àwọn ahadith èyí tó ń bẹ ní abẹ́ babul mujahada tí a fọ́ àwọn imam nawawi tí wọ́n kó sábẹ́ a rí pé gbogbo àwọn ahadith náà wọ́n lọ ń forí sọ so, jíjẹra ẹni nípa lórí ṣíṣe dáadáa àti jíjẹra ẹni nípa lórí jíjìnà sí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò bá fẹ́ inshallah ta'ala hadith eléyìí tí a ó máa kà ní alẹ́ yìí ó náà ni alhadith alhadi ashar. Al حديث hadithi ẹlẹ́ẹ̀kọkànlá عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك رواه البخاري أفوى عبد الله ọmọ Mas'ud kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ bá wa yọ́nú sí Abdullahi àti bàbá rẹ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi sọ wípé alijannatu aqrabu ila ahadikum min shiraki na'li wan naru mithlu dhalik ó ní àlìjẹ́nà tẹ̀rí yẹn ó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan yín pẹ́kípẹ́kí min shiraki na'lihi shiraki na'li huwa sayr alladhi ala dhahri alqadam wa huwa qaribun min al-insani jiddan ìtànpè ní ṣirọ́kì náàlì o náà ni ó ń bẹ nínú àwọn àfà tí wọ́n túmọ̀ rẹ̀ sí wípé okùn téèyàn fi so bàtà èèyàn bó ṣe súnmọ́ ẹsẹ̀ pẹ́kípẹ́kí tó bẹ́ẹ̀ náà ni àlìjẹ́nà ṣe ṣe kí ni ló súnmọ́ ẹsẹ̀ wa ṣùgbọ́n àfọwà Muhammad bin Uthaymin Muhammad Salih bin Uthaymin wọ́n ní shirok bimana asayir alẹ́dì ala dhahar al-qadam wọ́n lò náà ni bẹ́yàn bá rìn erí pa ìrìn téèyàn rìn bọ́bí tó gbẹ́sẹ̀ sí kò tó gbẹ́sẹ̀ kó ń bẹ́ bó ṣe súnmọ́ ẹsẹ̀ rẹ sí bẹ́ẹ̀ náà ni alìjẹ́nnà náà ló ṣe súnmọ́ ẹni kọ̀ọ̀kan wa pẹ́kipẹ́ki wan naru mithlu dhalik iná náà bẹ́ẹ̀ náà ló ṣe súnmọ́ mọ́nìyàn pẹ́kipẹ́ki sí hadithi yìí ó kó àwọn nǹkan méjì sínú yàtọ̀dọ́mọ̀n targhiban wa tarhiban ó kó ìṣenilójú kòkòrò láti láníyàn àti fẹ́ máa ṣe dáadáa òkò sínú torí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ wípé àlìjẹ́nà ó súnmọ́ wa pẹ́kípẹ́kí ju okùn bàtà wa lọ ju ibi tí bàtà wa tẹ̀ lọ sí wa téèyàn bá mayun èyàn ó máa ní àgbìyèlé wípé ọlọ́run yóò sòun ní ọmọ àlìjẹ́nà ọlọ́run kò sì gba lọ́mọ àlùjànnà wàtẹ̀rìhí bẹ́yìn bá sì gbọ́ wípé iná ó súnmọ́ ẹnikẹ́ni bákan náà oníkálukú ó sára níbi àwọn ìwà àti ìṣe tó lè sọ òun di ọmọ náà abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má ṣe wá ní ọmọ náà ìgbà mí ń bẹ ọmọnìyàn afojú kéré iṣẹ́ tó sì jẹ́ wípé láti pàṣẹ iṣẹ́ òun ọlọ́wọ́n ọba yóò kádàrà ìjọmọ̀ àlìjẹ́nà mọ́ iṣẹ́ òun ó fúyẹ́ lójú tọ́lọ́wọ́n bó sì sọ́dọ̀mọ̀ àlìjẹ́nà látara iṣẹ́ náà ìgbà mí ń bẹ ọ̀rọ̀ ẹnu akéré lójú èèyàn tó jẹ́ pé látara ọ̀rọ̀ tó sọ́n ọlọ́run sì ṣe yàn ní ọmọ àlìjẹ́nà bákan náà ọ̀rọ̀ afúyẹ́ lórí ahán tí ó kéré lójú ṣùgbọ́n tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó sì sọmọ nìyàn di ọmọ náà látara ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ ìṣesí mi sì ń bẹ yóò kéré lójú ẹ̀dá ọmọnìyàn bó ṣe kéré tóun ọlọ́run yóò sì kádàrá ìjọmọ̀ náà látara àṣìṣí náà ìdí ni tó fi jẹ́ wípé báàlì jẹ́ náà ṣe súnmọ́ wa pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ náà nínú ìsúnmọ́ ẹni kọ̀ọ̀kan wa pẹ́kípẹ́kí eléyìí ń ṣàlàyé ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam anábì ní ẹni kọ̀ọ̀kan yín òun náà ni ẹni maq'ad fil janna wa maq'adun fin gbogbo ẹni kọ̀ọ̀kan pátá ló láyè nínú náà ó sì tún láyè nínú àlìjànnà àwọn tí ó padà wọ náà ọlọ́run kó má ṣe wá ní ọmọ náà àwọn náà láyè nínú àlìjànnà àwọn tí yóò sì wọ àlìjànnà ọlọ́run kó náà kún ẹni tí ó wà nínú àlìjànnà àwọn náà láyè nínú náà so idan eléyìí ń túmọ̀ ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ ila ahadikum min shirakin alayh aljannatu ẹ̀rí yẹn ó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan nínú yín ju bí ibi tí bàtà rẹ tẹ̀ kọjá bó ṣe súnmọ́ ẹsẹ̀ rẹ sí àbí okùn so bàtà bó ṣe súnmọ́ bàtà ń sí pẹ́kipẹ́ki jù bẹ́ẹ̀ lọ wànáàrú kàdà mithlu dhalik iná náà bẹ́ẹ̀ náà ló ṣe súnmọ́ yín pẹ́kipẹ́ki so eléyìí túmọ̀ sí wípé kò gbọ́dọ̀ sí gbéraga nínú ẹ̀mí ẹnikẹ́ni lórí àwọn iṣẹ́ olóore tó o bá ń ṣe o sì tún gbọ́dọ̀ jákàn nínú àánú ọlọ́run torí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala a fi ẹrúsìn rẹ̀ wọ aljanna bima kanu ya'malun láti pàṣẹ nǹkan tó náà ṣe nígbà tó wà láyé eléyìí yóò gbé wá lóhùn gbẹ láti lè máa ṣiṣẹ́ olóore láì ní jẹ́ kí iṣẹ́ bá ń ṣe náà kó tún jọ wá lójú o torí pé láàrin kádìdúkáyà ọmọnìyàn ó lè máa ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀ná ó sì wọ̀ná oníkálukú náà ló láyé ń bẹ̀ nínú àlìjẹ́nà oníkálukú ló láyé nínú náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onígbàtí ọmọnìyàn tí ó bá filẹ̀ ayé sílẹ̀ wọ́n fi ààyè rẹ̀ hàn nínú àlìjẹ́nà ìgbé tó bá ṣe wípé ọba ṣiṣẹ́ àlìjẹ́nà ni ààyè rẹ nínú àlìjẹ́nà ṣùgbọ́n iná lọ̀rọ̀ rẹ̀ ó já sí ọlọ́run ọba ànábì sallallahu alaihi wasallam ànábì ní ọlọ́run ó ṣe léyìí fún liyazdad hasaratan kí àbámọ̀ rẹ̀ ó bá lè pọ̀ sí ha òun ò bá sí mà síbi tán fi hàn ọ́nà àlìjẹ́nà yìí síbẹ̀ lọ̀rọ̀ òun ò bá já sí i ṣùgbọ́n àbámọ̀ yẹn kò lè bá mọ́ ọlọ́run kó má ṣe wá ní àdóhùn mọ́tọ́ so pẹ̀lú hadith yìí ó jẹ́ káyé wa wípé alìjọ́nà kó wá kó wá ló láàyè inú alìjọ́nà kó wá kó wá náà ló ní ààyè nínú náà jahannam wal iyadu billah bákan náà anabi sallallahu alaihi wasallam ó ní bákan náà ẹnikẹ́ni tó náà wọ aljanna ọlọ́wọ́n bá yóò fi ààyè rẹ̀ hàn nínú náà ìwò bó ṣe rí ìbá ṣe wípé ó kọtọ lọ́n ni ibi tó bá já sọ́rọ̀ rẹ̀ bá já sí lórí liyazdad shukra kó bá lè lékún lọ́pẹ́ fọ́lọ́n pé ah ọlọ́run ó mà dúpẹ́ o síbi tọ́rọ̀ òun bá já sí rẹ̀ ẹ̀rì pé méjèèjì ni ó wáyé jọ́gbéjà kìyàmù abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ kó sọ́wálẹ̀ tí ó dùpẹ́ ṣùgbọ́n tá a fẹ́ mú dá inú hadith yìí o náà ni wípé likulli ahadin minkum maq'aduhu finnar aw fil ẹnì kọ̀ọ̀kan náà ló láyé nínú àti pé possibility kó wọ náà wà kọ́lọ̀ kó sọ wà mẹ́ okùlẹ̀ tí láyé bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ possibility kò wọnú alìjẹ́nà ó wà òkúlẹ̀ láàyè náà bẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wá wọnú alìjẹ́nà àwọn ààyè tó ṣẹ́kù tó jẹ́ ààyè tàwọn ọmọ náà bó ni wọ́n ṣe wá ṣe anabi alayhi wa alihi wa sallam oni yarithunaha yarithunahu ahlul janna àwọn ọmọ alìjẹ́nà wọn ó jogun gbogbo àwọn ààyè táwọn aláyè ti wọná yóò ṣe kíni o yóò jẹ ti àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run bá sọ pé ulaika humul warithun alladina yarithuna alfirdausa hum fiha khalidun tabalawo tafsiru aya ulaika humul warithun ọlọ́run ní àwọn ẹni náà làwọn tí wọ́n ó jogun ogun wo ni wọ́n ó jẹ alladina yarithuna alfirdausa wọn ó jogún alijanna firdaus hum fiha khalidun wọn ó sì wà nú alijanna náà lọ gbére wọn mọ̀ wọn bẹ́ẹ̀ tá a bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ tírà tafsir ní tí wọ́n tú pẹ̀lú hadith níbẹ̀ yẹn ni wípé ọmọ alijanna wọn ó jogún maqaid ahali nar àwọn ààyè àwọn ọmọ náà tí ìbájáyé wọn nú alijanna àwọn ọmọ àlìjánà àjọgùn rẹ̀ mọ́ ààyè tó wà tó bá rí bẹ́ẹ̀ a rí wípé àlìjánàtu qaribatu mink kama takurubun náà bálìjánà sì súnmọ́ ni pẹ́kí bẹ́ẹ̀ náà ni iná ló súnmọ́ ni kí ni táwa rí nínú hadithi yìí a ń bẹ̀ wípé ìgbìyànjú ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa mujahadatun nafs hada shahid hada wa shahid kí èyàn ó fún wọn fòró ẹ̀mí ẹ̀ láti lè máa ṣe dáadáa torí pé dáadáa ó lẹ́sàn kí èyàn ó sì fòró ẹ̀mí ẹ̀ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ kó o sì má fojú kéré èyíkéyìí nínú ẹ̀ṣẹ̀ torí kó ṣeé ṣe bóyá èyí tó fojú kéré yẹn bóyá èyí wo títóbi ọlọ́run tó ṣẹ̀ oníkòrò má sọ pé ṣẹ̀ka kéré kò sí bó ti wulẹ̀ kí ẹ̀ṣẹ̀ kan ó kéré tó tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí yẹ́mọ̀ ẹ̀kọ́ yé inna Allaha la yuhibbul fasiqin ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo tọ́ba ẹni tó bá ti jẹ́ lẹ́ṣẹ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí so wàbí táàlì ọlọ́run kò nífẹ̀ẹ́ sí ẹ̀ṣẹ̀ yálà ẹ̀ṣẹ̀ yẹn kéré ni àbí ẹ̀ṣẹ̀ yẹn tóbi kódà ẹ̀ṣẹ̀ míì ń bẹ táwọn èèyàn ti sọ di ẹ̀tọ́ wọn ò Nigerian factor òun ló fà á kò sí ti ń jẹ́ Nigerian factor ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ jẹ́ èyí tó fojú kéré nínú ẹ̀ṣẹ̀ ọmọ lè ṣokùnfà tó lè gbéyàwó náà torí pé náà kulẹ̀ súnmọ́ everybody náà tẹ́lẹ̀ èyí téèyàn sì fojú rí náà nínú iṣẹ́ olóore ó lè jẹ́ pé tí ó gbéyàwó àlùjànnà yìí pẹ̀lú eléyìí tá a gbọ́ yìí sìn yóò ràn wá lọ́wọ́ láti lè máa fòró ẹ̀mí wa lérí ṣíṣe dáadáa àwọn dáadáa tá a ti mọ̀ àwọn dáadáa tá a ti ń gbọ́ àwọn dáadáa táwa náà ti ń kà ká gbìyànjú ká fòró ẹ̀mí wa láti máa ṣe láì ní í ṣe ń ṣe pé kẹ́nìkan orí mi láì ní í ṣe ní ṣe pé kẹ́nìkan ó yìn torí pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lóore ju tẹ́nikẹ́ni ó ṣe fún ọlọ kéyìn ó sì jìnà sí ẹ̀ṣẹ̀ lẹ́ni tó ń páyà ọlọ́run lẹ́ni tó ń bẹ̀rù pé ìyà ti ń bẹ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run bá fi ìwà ẹ̀ṣẹ̀ tó bá fi gbáyàn mú kò sí ẹnìkan tó lè fi rú ẹ̀jẹ̀ yẹn o inna batasha rabbika lashadid ìyà ọlọ́run ọba rẹ ìyà tó lágbára ni o ọlọ́run kó má fi ìyà jẹ wá ọlọ́run sọ láyé nínú al-Qur'an ọ̀dùbílẹ̀ mi ṣe tọ́nà rọ̀jìm la yu'adhibu adhabahu ahad wala yuthiqu wathaqahu ahad bọ́lọ̀n bá lóun fẹ́ fi àjẹyàn ìyàtọ̀ lọ́run ó fi jẹ onítọ̀hún kò sí ẹnìkan tó fi rú ìwé abẹ́ ìjẹyàn rí kò sí bí punishment yẹn ṣe le tó kò le tó tọ́lọ́run ẹni tọ́lọ́run bá sì fẹ́ dé nígbèkùn kò sí ẹnìkan tó lè dé ẹ̀dá nígbèkùn tó lè tó ìgbógun tọ́lọ́n kọ́lọ́n kọ́ máa dè wá nígbò tó bá rí bẹ́ẹ̀ a bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala a fòrò ẹ̀mí wa lérí títẹ̀lé àṣẹ ọlọ́run àti yíyàgò fún ntí ọlọ́run ọba subhanahu wa tí kò fẹ́ alhadithu athani ashar hadith ẹlẹ́kejìlá lábẹ́ báàbù almujahada عن أبي فراس ربيعة بن كعب الأسلمي خادم رسول الله صلى الله عليه وسلم ومن أهل صفة رضي الله عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيه بوضوئه وحاجته فقال سلني فقلت أسألك مرافقتك في الجنة فقال أو غير ذلك قلت هو ذاك قال فعني فأعني على نفسك بكثرة السجود رواه مسلم حديث لك جلا لا تيودو أبو فراس تركو رنجر ربيع وما كعب al-aslami ó jẹ́ khadim òjíṣẹ́ ọlọ́run talentangbe ni khadim khadim òun lẹni tó ṣe wípé ó jẹ́ olùrànlọ́wọ́ fúnyàn nínú ilé bí ọlọ́run bá ṣèyàn ní elérú èyàn àwọn iṣẹ́ tí ó máa bẹ níwájú rẹ̀ owó nìkan ò ní lè ṣe ó bùkátà sáwọn tí ó mọ̀ kún ọ lọ́wọ́ kí àwọn iṣẹ́ yẹn náà kó lè bàa lè ní àṣeyọrí kí wàhálà má tún pọ̀ lápèjúwe ẹni tó jẹ́ olórí ẹ máa ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè àbí olórí ìpínlẹ̀ bíṣẹ́ rẹ̀ ṣe pọ̀ tó síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ó pín bẹ́ẹ̀ àwọn kan ní ó mọ bá ṣe kan àwọn kan ní ó mọ bá ṣe kan wọ́n kàn mọ fún ní rìpọ́tì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ààyè tọ́lọ́wọ́n bá tó sí nínú yàrá rẹ̀ ó súnmọ́ kó bùkátà olùrànlọ́wọ́ làáfin máa ń rí ẹni tí ó kọ́lé tí ó tún gbẹ nìkan gẹ́gẹ́ bí gateman ó lè má jẹ́ kó fi sọlá ṣùgbọ́n bùkátà ń ló béèrè fún pé òun gbúdọ̀ lẹ́nìkan tí ó máa ṣílẹ̀kùn tí ó máa tilẹ̀kùn tí ó máa ma báwọn èèyàn ṣe ń wọlé báwọn èèyàn ṣe ń jáde ó lè bùkátà sí ẹni tí ó máa bá mú nǹkan ẹni tí ó máa bá kọ nǹkan ẹni tí ó máa bá mú àwọn fáìlì tí ó máa bá mú wá eléyìí ó wà nínú ṣe sí àwọn àfáà ńláńláńláńlá lágbàáyé lẹ́nu nínú wọn ń bẹ tó yẹ kó tó bá pè tó bá fẹ́ béèrè béèrè kan ẹni tó jẹ́ personal assistant sí wọn òun ni ó gbé kọlù yẹn yóò béèrè pé kí ni question tó ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ń fẹ́ béèrè inshallah tó bá di àsìkò báyìí pé wọ́n padà wọ́n ó fún ọ lésìn lórí nǹkan tó béèrè irú eléyìí sìn kìí ṣe fáàrí ló débẹ̀ kò fi sọlá bùkátà ó ti béèrè fún nítorí àwọn nǹkan tó kó síwájú èyí tó pọ̀ irú àwọn èèyàn yẹn bí mathabat khadim náà làwọn yẹn jẹ́ ipò khadim ni wọ́n jẹ́ because wọ́n ń kún lọ́wọ́ lórí àwọn iṣẹ́ tó gbé lọ́wọ́ ẹ má ṣe àṣìgbọ́ o tán bá ní khadim èèyàn kìí ṣe ẹrú èèyàn ni o kìí ṣe ẹrú ló ń jẹ́ khadim khadim ọmọlúàbí ni ma ń jẹ́ khadim wọ́n yí pé ẹrú ní khadim torí pé ẹrú àti tó ní olówó rẹ̀ lóní ṣùgbọ́n khadim kìí ṣe ẹrú ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ni ìmọ̀ àkóso pòun fún lówó oṣù àbí kó fínú fíndọ̀ pòun fẹ́ jẹ́ khadim ẹ̀ kò sì jù bá náà lọ so khadim ó yàtọ̀ sí ká pè ẹnìkan ní abd àbí ama afáwa abu firas tí ń jẹ́ rọ̀bíà bunu kaab al-aslami ó jẹ́ khadimu òjíṣẹ́ ọlọ́run olùrànlọ́wọ́ olùbánigbégbá bánigbágbọ́n fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bánabi bá fẹ́ mú nǹkan yóò sáré bánabi mú bánabi bá fẹ́ wọ yóò sáré ṣe tánà ẹ̀ bá gbójú òkè báyìí ó ti mọ kí lànàbí fẹ́ ìyẹn náà gbọ́dọ̀ kọ́ọ̀dù kì ṣe eléyìí nìkan ni rọ̀bí àbúnú káàbì yìí ó jọ kan nínú àwọn ahàlì sùfà kọ́lọ̀wọ̀n bá kí ó bá yọ́nu sí àwọn wo náà ń pè ní ahàlì sùfà àwọn ahàlì sùfà àwọn náà ni àwọn tó ń ṣe hijira tí wọ́n gba Islam nílùú wọn tí wọ́n wá ṣe ìjírá wá sí ìlú Madina ìgbà tí wọ́n dé ìlú Madina imma lil faqir ó súnmọ́ látara pé kò sí nǹkan kan ẹni tó yẹ pé ó ní nǹkan nínú ìlú ẹ̀ ó fi gbogbo ẹlẹ̀ ó wá sí Madina bọ́fẹ́ gbalé kò tí ó fi gbalé bọ́fẹ́ ṣòwò kò tí ó fi ṣòwò irú wọn yẹn mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam na ma ń dé sí ààyè kan bẹ kì í ṣe inú mọ́ṣáláṣí gangan ààyè yẹn ń bẹ láàrin mọ́ṣáláṣí sí agbègbè yàrá ibi tí yàrá àwọn yàrá àwọn yàwó ànábì sallallahu alaihi wasallam wà níbẹ̀ náà ń pè ní sofa àwọn tí wọ́n máa dúró síbẹ̀ náà máa ń pè ní ahalu sofa àwọn wọ̀nyí wọ́n máa ń ráǹfààní súnsúnmọ́ ànábì dáadáa torí tí ànábì bá jí tó bá fẹ́ wọ mọ́tálásí wọ́n kọ́kọ́ pàdé ànábì wọ́n wà wọ́n ń gbá ànábì gbé káṣọ pé èèyàn jọ ń gbé papọ̀ ojú ìta lè fún nìyẹn àwọn àìsùfà yìí àwọn àfáà ṣe báàfù lérí wọn púpọ̀ mélòó ni wọ́n kẹ́ bá lè máa ṣe táwọn onímọ̀ ẹ̀sìn máa ṣe wọ́n ṣe gbìyànjú pé ṣé alimọye ju àwọn tá a lè pè ní ahalusufa minihum abu huraira radiyallahu anhu ardo nínú wọn ni abu huraira wa abu huraira pẹ́ ń bẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n ní àti ṣèwádìí nípa ayé òǹkà wọn ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ìgbà míì ń bẹ wọn ó pọ̀ ìgbà míì ń bẹ wọn ò sì ní pọ̀ nítorí pé àwọn míì ń bẹ tán bá ti wà ń bẹ̀ tó bá ti di pọ́lọ́ ń bò wọn láṣìírí àwọn náà kúrò bẹ́ẹ̀ wọ́n lọ ṣe kíni o wọ́n lọ gba wọ́n lọ gbalé wọ́n lọ máa ṣiṣẹ́ táwọn mi bá tún dé wọ́n tún wà mẹ́ bẹ́ẹ̀ làwọn afáà ti fayọ wípé kò lẹ́tọ̀ọ́ káwọn èèyàn sọ mọ́sálásí dilé kẹ́ni níbo ló ń gbé àwọn ò nílé inú mọ́sálásí náà lòun àti ìyàwó àtàwọn ń gbé torí pé inú ilé ọlọ́run ń ló lóore jù lórílẹ̀ àgbọ̀ àníbo ni ilé yín gangan àlè ò ilé ọlọ́run àti rẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ pé inú tó ń bà nínú jẹ́ lẹ́nu òun náà nípa àwọn èèyàn wọ́n fi ilé ọlọ́run sílẹ̀ wọ́n lọ ń kọ́lé ara wọn wọ́n wá ń gbénu ilé ara wọn wọn lọ́ máa gbénu ilé ọlọ́run ọba fi lélẹ̀ ọba wa ń sọ mọ́sálásí bíyàwó béèrè owó ọbẹ̀ yóò ní tọ́ ó dìbò ọba kó wá báwọn nínú mọ́sálásí ọlọ́run kọ́ wọlé àtúbìrẹ̀ ọlọ́run má jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn ọlọ́mọdé ọ̀pá wa lórí o àgbọ́yé ẹ̀sìn ò sì lè pààyàn lórí aláìmọ̀kan àìmọ̀kan ni àwọn kan yẹn ẹ̀yẹn wà wọn alùsùfà wọn gbébi kan láyé ìbínú mọ́sáàsì lọ wọ́n sì sóríire alùsùfà wọn ni ò gbébi kan wọn èyí gbébẹ̀ lọ títì tábàtì ti yẹ kí wọ́n kúrò ń bẹ̀ àbúrò rẹ̀ rà padà kúrò ń bẹ̀ àwọn sàbẹ̀mí náà padà kúrò ń bẹ̀ ìgbà míì wọ́n lè pọ̀ ń bẹ̀ kí wọ́n tó 80 ìgbà míì wọ́n tún lè dínkù so yẹn túmọ̀ sí pé tí mọ́sálásí ààyè kan nu mọ́sálásí ànábì tó lè accommodate yẹn eighty ẹ mọ̀ kí mọ́sálásí yẹn náà fẹ̀ díẹ̀ nígbà náà ìgbà míì àwọn yóò tún ṣe kí wọn ó tún dínkù àwọn wọ̀nyí náà ń pè ní ahalo sufa àwọn sufi wọ́n máa tírèsì ìtumọ̀ sufi lọ síbi ahalo sufa wọ́n níbi tí wọ́n ti fa sufi yọ wọ́n fàyọ láti ara àwọn ahàlù sufa ọ̀rọ̀ tí ò jọra wọn ni bóò ní suf asuf bóò ló ṣe jọ sufa suf òun ti ní wá òun asufa òun ò ní wá àfi tó bá yẹ kó tẹ́kọ́ wá ní asufúfù dé torí pé fáà yẹn mushadad ní fáà méjì ló wà so ẹni tí ó jẹ ogúnkógún ìtàkìtà náà ni ó máa pa so kò síbáṣepọ̀ láàrin sufi àti àwọn ahàlù sufa. So, àfọwà rọ̀bíà bínú káàbù alẹ́ àsìlámì khadimu òjíṣẹ́ ọlọ́run ó sì tún jẹ́ ọ̀kan nínú àwọn ahalu sufa ó ní kakọ́ ní khadimu àwọn khudamu rasul wọ́n pọ̀ nínú wọn ni abdullah bin mas'ud nínú wọn ni anas bin malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí iyì àpọ́nlé ni fún àwọn bẹ́ẹ̀ nínú àwọn sàábé tí wọ́n sọ pé kìí ṣe pé agbọ́rọ̀ ànábì nìkan abánábì gbénu ilé àmọ́ wà pẹ̀lú ẹ̀ iyì ni alkhidma lil ilmi sharaf walkhidmatu lidunya dhul kéèyàn ó ṣe ìfararalẹ̀ kéèyàn ó ṣe bọ̀yí lérí pé èèyàn ń wá mọ̀ iyì ni fún yàn nítorí pé téèyàn bá ń sọ lọ́jọ́ iwájú iyì ni fún yẹn pé mo ṣe khidma fáfá mi ṣárọ̀fù ni fún ẹni yẹn bí ṣe ń sọ iyì ni fún ẹni yẹn bí ṣe ń sọ ṣùgbọ́n ó wá sọ pé olówó kan bẹ bàtà ọmọ kó bàtà tẹ̀lé lẹ́yìn ni ẹ̀yẹpẹrẹ ni nínú ọ̀rọ̀ ẹ̀yẹpẹrẹ òní kódà kẹ́nìkan sọ pé òun ṣe kídìmọ̀ fáfá kó wá sí pé nìyẹn wà á nímọ̀ ṣùgbọ́n bí ṣe ń sọ̀hún náà ṣàròfù ni iyì ní fún àfọwọ́ Sheikh Nasiruddin Al-Albani rahimahullah ẹnìkan bẹ nú àwọn ọmọ kí wọn òun èyí ti ẹ̀rá àyè kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó máa ń ṣe ni gbogbo lẹ́kítọ̀ wọn gbogbo wáàsí wọn pátá òun máa ń rékọ̀dì òun ní máa ń ṣe nẹ́ṣúrọ̀ ẹ̀ àwọn àfáà ní nínú gbogbo ọmọ akéwò Sheikh Nasiru Albani rahimahullah sàṣàlẹ̀ ní torúkọ rẹ̀ hàn tó tó ẹni yẹn ó kọ ẹ̀ ló fẹ́ hàn jù so khidma lil ulama sharaf wa khidma lil agniya dhul pẹ̀pẹ̀ kódà gbàtà abiola ń bẹ láyé àlàmọ́ kó bàtà àwọn ènìyàn ẹ̀hẹ́ ẹ̀hẹ́ kí wàá ni ṣùgbọ́n téèyàn bá léèyàn ṣe khidma fún ulama sharaf ni bí ṣe ń sọ nǹkan iyì ní fún tó tó bá rí bẹ́ẹ̀ famabalu man khadama rasul sallallahu alayhi wa sallam iyì bó ni yìí ó ṣe tó kẹ́nìkan máa sọ pé òun ṣe khidma rasul sallallahu alayhi wa alayhi wa sallam so àwọn ṣe khidma fún anabi sallallahu alayhi wa sallam nínú wọn ni Rabi'a bunu Ka'b tá à ń sọ̀rọ̀ yìí nínú wọn ni abdullahi bin mas'ud nínú wọn ni anas bin malik iyì ló jẹ́ fáwọn wọ̀nyí àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sàábé oníṣẹ́ ọlọ́run rọ̀bíyà ó ní kúntù abitu ma'a rasulillah sallallahu alaihi wasallam mo sùn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam mo sùn dọ́ẹ̀ ṣé ìtumọ̀ ẹ̀ ni pé òun àtànábì sallallahu alaihi tí wọ́n jọ sùn yàrá kan ni la ìtumọ̀ eléyìí ni wípé máa ń bí fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kánábí ó sùn kó wá ara sùn níbi tánábí ó bá jáde báyìí lẹ́nu ọ̀nà báyìí òun ni ó lànábí ó bá bẹ́ẹ̀ mo sùn ní tímọ́tímọ́ sún bí mọ́ bí tí ànábí sùn sí kìsì dìídì tóun fi ṣe bẹ́ẹ̀ ni pé àìmọ̀ tánábí bá lè jí kẹ́rẹ́ òun ó ti tìlé àìmọ̀ báyà ànábí fẹ́ fún sáré àbánabi fẹ́ wọ tọ́lẹ́tì àbánabi fẹ́ ṣàlùwàlà àrẹ́bẹ́ pé òun ò ní sùn òun rárá dúró pé tánábì bá yíra òun ó ti dìde pé bóyá ànábì nídìí ní nǹkan kan radiyallahu anhum wa arda àwọn sàhábà nìyẹn bẹ́ẹ̀ nìkan wà sọ wípé àwọn pé gbogbo wọn pé kèfèrí ni wọn faliyadu billah ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ o kullu sahabati indi qudwatun alamu fahal alayya بهذا القول من عارف. كنت أبيت مع رسول الله، rasulillah sallam fa ati bi wadu ihe bílẹ̀ ṣe mọ́ tí mo rí pànàbí jí kẹ́rẹ́ báyìí lóru tó jí wàdúù ó yàtọ̀ sí wùdúù wùdúù bìdómi òun làlùwàlá wàdúù ife eh, igbá àgé àbí igbá tí wọ́n ń rọmi àlùwàlà sí òní jẹ́ wàdúù wùdúù òun lomi wàdúù òun ní ife ike ìtàn rọmi àlùwàlà sí wáde onífà àti ìgbéwàdó èyí mo wá gbé lọ fún ànábi sallallahu alaihi wasallam inú ike tí mo bí sàwàlà mo lọ gbé fún ànábi sallallahu alaihi wàhájá ti ike tó ṣe wípé kìí ṣàlùwàlá nìkan ní tí wọ́n fi ṣe tó bá fẹ́ gbọ́ bùkátà ó fẹ́ tọ̀ àbọ̀ fẹ́ fúsárì ó fẹ́ gbọ̀nsẹ̀ tàgé yẹn ni ma omi ibẹ̀ ni ma ń lò ó ní mo sáré tètè lọ gbé fún ṣe ọlọ́run fakọ́ọ̀l anábì wa wò mí títí anábì wa sọ pé sálìní béèrè ń tó fẹ́ lọ́wọ́ mi ẹ̀wọ̀n ká anábì ní sálìní béèrè kankan lọ́wọ́ mi fakultu sàbí ìwá ni n tí mo fẹ́ béèrè ni wípé as'aluka murafaqataka fil janna n tí mo fẹ́ béèrè ni pé bí mo ṣe wà pẹ̀lú rẹ̀ yìí kí n wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ nínú aljanna subhanallah ẹ wà àwọn sọ̀hábà bó ṣe wọ owó ló béèrè nígbà kí n béèrè nǹkan kí n béèrè nǹkan bẹ́ẹ̀ ni owó ló béèrè bẹ́ẹ̀ nínú àwọn mílíọ̀nìà tó béèrè ní arábìnrin sálìmì béèrè nǹkan lọ́wọ́ ẹwà àwọn sọ̀hábà kò béèrè ayé rárá ẹ̀yin ẹ wo nǹkan ẹni tí ò nílé tí ń sunú mọ́tá sí awàlùṣẹ̀ tó yẹ kọ́kọ́ wá sọ́kàn èyàn ló lọ kó máa sunú mọ́tá sí kódà wọn ò lówó lọ́wọ́ débi pé wọ́n jẹun tó wù wọ́n àwọn sọ̀hábà ni wọn máa gbé nǹkan wá bí kan gbé mílìkì wá bí kan gbé oúnjẹ wá fún wọn bẹ́ẹ̀ tán bá sì gbé zaka àmì sọ́dákọ̀ afánábì sọ́lá àṣálà ànábì jẹ́ ànábì rẹ̀ kan lọ gbé fún wọn irú ẹni tó wà ní ni tó bá ní kó kankan o béèrè ilé o béèrè owó o béèrè ọkọ̀ o béèrè epo àti bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mi tọrọ tó ń fẹ́ kí n bọ ọbẹ̀ lọ́nà lérè bára bí sì sọ́n duawun mustajab àdúrà tí ó gbà ní tó fi ní béèrè ó súnmọ́ kí wá yìí kó mọ wà pẹ̀lú ànábí gbà tó ń sọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam ọwọ́ ni as'aluka murafaqataka fil janna ní tí mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bá ń bẹ lọ́hùn kí n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú rẹ̀ báyìí nínú àlìjẹ́nà fàkọ́ọ̀lá awàdé rẹ̀ dáàlì anábì ní sẹ́mi tó ń bẹ tó fẹ́ bèèrè sallallahu alayhi wa sallam anábì so tún nìkan mi anábì tó fún ní chance mi so tún nìkan mi tó fẹ́ bèèrè kúlùtù húwà dáàkì ojú náà lọ orí òjíṣẹ́ ọlọ́run húwà òun náà ní tí mo fẹ́ bèèrè náà ni mo ti bèèrè anabi sallallahu alayhi wa sallam anabi ni fa a'inni ala nafsika bi kathrati sujud anabi ni ọ̀wá máa ti wọ̀ náà ṣe ó kùn mí lọ́wọ́ látọ̀dọ̀ ara rẹ̀ náà nítọ́ sọ yẹn pẹ̀lú ògo ọlọ́run ń tọrọ fún ọ ṣùgbọ́n wọn ni ó kùn mí lọ́wọ́ kathrati sujud ó wà ní máa fi gbogbo òru rẹ̀ sùn o bí kathrati sujud ó jẹ́ kí ìjọsìn fọ́lọ́hun rẹ ó jẹ́ ó pọ̀ ìmọ̀ jílòrù rẹ yanáfílà ó jẹ́ ó pọ̀ asùjúdù una bìmánà àsọ̀lá eh? dhikril juz'i wa iradatul kull eh? aso juz'un minal kull mina sọ́lá so ìdí ni tí anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni fa'inni ala nafsik bi kathrati sujud anabi ni tó ṣe ni wípé ìwọ náà máa kún mi lọ́wọ́ lérí ẹ̀mí ara rẹ pẹ̀lú kíni o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìforíkalẹ̀ ìpọ̀lọpọ̀ ìjọsìn fọ́lọ́run rawahu muslim afáwa muslim náà gba hadithi wa tí a bá wo hadithi yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èyí tó pọ̀ tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ náà ẹ̀ òun náà ni jawazu khidmati al-ulama ìlẹ́tọ̀ pé kéyìn ó ṣe khidma fáwọn onímímọ̀ wal-ulama warathatul anbiya ibi tá a ti fàyọ nìyẹn àwọn onímọ̀ arọ̀bàníyóòn minal ulama àwọn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ké nínú àwọn onímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run kìí ṣe pé dúkìá ni wọ́n jogún wọ́n jogún àlẹ́ẹ̀lì ìmọ̀ àwọn nǹkan wọ̀nyí ó lẹ́tọ̀ọ́ ká ṣe khidma àwọn ulama àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó yọ́nú sí wọn wọ́n lu eléyìí láàrin ara wọn afọwọ́ abdullahi ibn abbas radiyallahu anhu wa arda ó lọ bá ọ̀kan náà àwọn sàábé zaid ó lọ béèrè hadith kan lọ́dọ̀ ẹ̀ ìgbà ó délé rẹ̀ ó jẹ́ àsìkò kọ̀ìlúlà àsìkò téèyàn máa ń sunrun ọ̀sán abdullahi ibn abbas òun wá dúró lẹ́nu ọ̀nà kò kànlẹ̀kùn ó wá ra mú aṣọ rẹ̀ ó fi ṣe pílò ó wá gbórílé ó sùn wájú táwọn atẹ́gùn wá ń fẹ́ ìpẹ́ gbóná sí ó sádùn bẹ́ẹ̀ ìgbà tí ẹni tó lọ bá tó ṣílẹ̀kùn tó ń fẹ́ jáde òun bá rí yabna amir rasul ìrẹ ọmọ ẹ̀gbọ́n anabi sallallahu alaihi wasallam kí ló dé ah ó lóun wá béèrè hadith kan lọ́wọ́ rẹ̀ ah ó ránṣẹ́ sí mi ó ṣe ránṣẹ́ sí mi kí n wá bọ̀ àwọn ìlà ó ní mi ò lè ní kò wá wò ní in tó jíṣẹ́ ọlọ́run ọba tó kọ́ wa ní wípé hakada nasna'u bil báyìí la ṣe gbọ́dọ̀ máa ṣe sáwọn onímọ̀ àgbọ́dọ̀ pọ́n àwọn onímọ̀ lé eléyìí sí àsìkò àwọn tàbíyìn àsìkò àwọn sàábé láàrin ara wọn náà ni torí pé wọ́n gbàgbọ́ yìí wípé al-ulama warathatul anbiya àpèjúwe eléyìí pọ̀ dáadáa nínú ṣiṣẹ́ àwọn sálàf àwọn sálàf àwọn méjì kan lọ níjọ́ kan wọ́n fẹ́ lọ bẹ ẹnìkan wò ẹni yìí kò lálàáfíà la wọ́n gbọ́ pé o rẹ̀ wọ́n wá fẹ́ lọ bẹ̀ o ìṣẹ̀lẹ̀ méjì ló ṣẹlẹ̀ lórí ẹ̀ ọ̀kan àwọn méjì wọn pàdé ọ̀nà ń kò sì gba èèyàn méjì lẹ́ẹ̀kan náà ẹni àkọ́kọ́ wá sọ pé ẹni tí ń bọ̀ yẹn kó kọjá ẹni kejì náà ní kóun náà ti ń bọ̀ náà kóun náà kọjá wọ́n wá ń sọ fún pé à àní mo ní kó kọjá oníwọ náà kó kọjá oníṣòwò ọmọ wípé anta a'lamu minni wọ́n nímọ̀ jù mí lọ ìyún náà nílò tọ́ ni mo nímọ̀ jù ọ lọ walakinnaka akbaru minni sinna ó jù mí lọ lọ́jọ́ orí ẹni tó dàgbà yẹn ni pé là ìwọ ni kò kọjá ó ní mọ̀ yẹn wá kọjá so àwọn sálàfù ní láàrin ara wọn bákan náà a sì rí ìṣẹ̀lẹ̀ tó ṣe jẹ́ wípé àwọn àgbàlagbà wọ́n ti onímọ̀ síwájú si tónímọ̀ náà sọ pé anta akbaru minni sinna ó jù mí lọ lọ́jọ́ orí ẹja fìtàgbà ṣe ṣùgbọ́n àwọn sálàfù sí máa ń para wọn lé nìyẹn wọn èyí wọ̀ bí àpọ́nlé wọn èyí tẹ ọmọlàkejì mọ́lẹ̀ ní ti gbéraga wọn máa ń fún oníkálukú ní ìwọ̀ rẹ̀ nínú hadithi arimujáde ń bẹ̀ wípé khidmatul ulama sharaf kéèyàn ó ṣe khidma àwọn onímọ̀ sharaf wà ń bẹ iyì wà ń bẹ téèyàn bá ń sọ gan iyì ni fún yẹn pé lágbájá mo ṣe khidma iyì ni fún ẹni tí ń sọ yẹn bákan náà ọlọ́run rífà ni àgbéga ọlọ́run máa fi ń ṣe ẹ̀yẹ́ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n ṣe khidma fáwọn àfa tí wọn ò bá padà jẹ́ àfa àwọn ọmọ wọn máa ń jàfa súnà ọlọ́run téèyàn bá lọ wò dáadáa táwọn ọba wọn bá padà jẹ́ àfa ọmọ wọn ò jẹ́ àfa àbí kọ́ mọ ọmọ wọn kó wá jẹ́ àfa tí ó bù háyà tó ọlọ́run kì í jẹ́ kíkiní yìí ó gbé fún ẹni tó bá ṣe àwọn sọ̀hábà radwanullahi alayhim wọn a máa ṣe khidma fún rasul sallallahu alayhi wa alayhi wa sallam bákan náà nínú nǹkan tí a rí gbọ́yé ń bì agbóòórùn irú khidma tí wọ́n máa ń ṣe nínú khidma tí wọ́n máa ń ṣe fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní pé wọ́n máa rò wípé àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ tánàbí bá fẹ́ ṣe táwọn lè ràn lọ́wọ́ lérí ẹ̀ wọn ò ní fẹ́ kó tún ṣe wàhálà lórí èèyàn máa torí pé iṣẹ́ tí ń bẹ lọ́rùn ẹ̀ ó pọ̀ abala ibi táwọn bá rí àwọn ti lè kún lọ́wọ́ wọn máa kún lọ́wọ́ ń nínú àwọn ẹ̀kọ́ náà ni nínú àwọn ẹ̀kọ́ òun náà lè léyìí wà abala bi tó bá pé ah ẹni yìí eléyìí ló ń ṣe ó ń ṣe eléyìí ó ń ṣe eléyìí náà lè ràn lọ́wọ́ ń bi eléyìí ẹja máa kún lọ́wọ́ ń bi eléyìí sọ̀hábà náà máa ń ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam torí kí wọ́n rí i pé ntànàbì gbé lọ́wọ́ nípa rìsálà ìtò tó tóbi ni wọ́n wà máa kún lọ anabi fẹ́ gbé anabi ò ní fẹ́ gbé fún wọn lọ gbà láti lè kún anabi sallallahu alayhi wa sallam láti kún lọ́wọ́ bákan náà nínú àwọn nǹkan tá òun náà ni wípé ẹni tó bá ń ṣe khidma pẹ̀lú àníyàn dáadáa ẹni tó ń ṣe kídùmọ̀ fún yẹn máa mọ̀ kódà ó lè máa dájúmọ́ ó lè máa sọ̀rọ̀ sí ṣùgbọ́n tó bá kú òun nìkan ó súnmọ́ kó máa ṣàdúrà fún ìmọ̀ kó ṣàdúrà fún zohir aw batina yóò máa ṣe yíò máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn afá ẹ̀rẹ́ lómi kó máa ṣe kídùmọ̀ afá rẹ̀ káfà wá kó kù sáwọn ibì kan tí o tẹ àfa ńlọrun àfa yẹn wà máa fi ọ̀rọ̀ yẹn sínú àdúrà yóò máa bẹ lọ́hùn fún yóò máa ṣàdúrà fún so nínú àwọn súnà àwọn tó rọ̀ mọ́ khidma ni àwọn téèyàn máa ń ṣe khidma fún mi nàlẹ́ ulama ya'rifun wọ́n máa ń mọ̀ ṣùgbọ́n wọ́n lè má fi hàn ẹni yẹn bá wọn mọ̀ solóbi jẹ́ kẹ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ẹlòmítà pa ah, ọlọ́run kó wọlá àti tóbi rẹ̀ kó wọlá pé òun ṣe khidma fún àfọ̀hún kọ́lọ́hún ṣe nǹkan báyìí nínú àwọn atawassul bil amal as-salih bil amal as-salihah arákùnrin yìí anabi fẹ́ jí báyìí ó yọ tẹ́tí lẹ́kọ̀ọ́ ni tánabi tó bá ń rà báyìí òun ti ó tètè dìde láti lè wé kí lànàbì nìyí sallallahu alaihi wasallam lànàbì sọ pé tọrọ tó ń fẹ́ kí n bẹ lọ́n fún ọ kí n ṣàdúrà fún ọ sòyẹn náà túmọ̀ sí pé ẹni tí ó jẹ́ onímímọ̀ tí àwọn èèyàn tó ń ṣe kídùmọ̀ fún kó máa ṣàdúrà fáwọn èèyàn kó máa ṣàdúrà fún wọn lójú wọn kó tún máa ṣàdúrà fún wọn anzoharil nígbà tí wọn ò síbẹ̀ torí pé náà àwọn àdúrà ti máa ń gbà púpọ̀ àdúrà tá à ń ṣe fún èèyàn nígbà tí òun ò síbẹ̀ kọ́mọ̀ rí gẹ́gẹ́ bí wípé à òun ló ń tó báyìí la òun náà lójúṣe tí ó máa ṣe fún wa yadu allah subhanahu wa ta'ala lahum bil baraka wa tawfiq wa sadat wa salah yóò máa bẹ̀ lọ́hùn subhanahu wa ta'ala fún wa tuwari nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa nínú tá àrígbọ́yé bí i àrígbọ́yé pàwọn sọ̀hábà ridwanullahi alaihim ọ̀run ni wọ́n bàbàrà ju ayé lọ bó sì sì yẹ kó rí náà nìyẹn walal akhiratu khayrun laka minal ula ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ gbogbo ń tọ́mọ nìyẹn lè máa lé láyé ń bì ẹnu pọ́ padà kú ó ti fa àbùkù kankan yẹn ọfẹ́ kówó jọ ọfẹ́ kówó jọ òun sáà ń kó pamọ́ sí báǹkì owó rẹ̀ ó padà ṣẹ́kù sí báǹkì náà ìwọ lọ owó yẹn ó ṣẹ́kù bẹ́ẹ̀ àwọn tí ò kó bẹ́ẹ̀ náà ni ó padà sí kíni o ni ó padà náà ẹlòmíà ní ọkọ̀ tó ṣe pé ẹ̀ẹ̀kan ní máa gbé jáde lọ́dún tó lọ báyìí wọ́n gbọ́kọ̀ yẹn jáde ah, ẹ má gbọ́kọ̀ jáde ah, àwọn rọ́nìsì tá a fẹ́ ṣe òun náà la fẹ́ sáré gbé jáde bí èsè èlò wọn lò bẹ́ẹ̀ ìgbà tó bá wọn pé ẹ wájà ta ọkọ̀ yìí kàn ta lówó pọ́ọ́kú ọkọ̀ tí wọ́n sì ń gbé lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ìyàwó tó ń fẹ́ ní gbogbo ayé òun ló dáa jù ní ìmọ̀ kó o fi lẹ̀ àbí kó o ní o fi ti tó fún wa kóre ilé ayé kó kéré bá a bá lè gan bọ́wọ́ bá tẹ̀ kó tó fúyẹ́ lójú wa a padà filẹ̀ ṣùgbọ́n tó gbúdọ̀ pàtàkì lẹ́mìí jù òun náà nìkan tá a fẹ́ lọ dé bá níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹni tó bá ṣe kò ń gẹ àánú ọlọ́run yóò mọ̀ bá lọ bá àwọn ènìyàn kò dópin mọ́ kò kú mọ́ ẹni tó bá sì ṣe kò ń gẹ ìbínú ọlọ́run yóò kábàámọ̀ kó ń wálé ayé ọlọ́run kó má ṣe ti wà bẹ́ẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé ìtọ́fẹ́ ká gbọ́yé nínú hadithi òun náà ni pé tí èèyàn bá ń wà láàyè kéèyàn ó ṣàdúà àwọn àyè tó kéèyàn balẹ̀ wípé á ah, ti bá bẹ lọ́n bí àyè gbígbàdúà níbí kéèyàn kọ́kọ́ tọrọ àlùjánnà ẹ máa wọ ẹlòmí bí abẹ umra àbí hajj tó bá ń tawaf torí pé àwọn èèyàn ilé mú mára wọn máa sọ jáde tí bá ń tawaf báyìí tí ó fi pariwo tawaf yẹn àyè ni ó máa tọrọ kìí ṣe haram o ayé ni o mọ̀ tọ́ ẹlòmí o sì tí ó fi parí tàwáàfù yẹn ní tí ó mọ̀ sọ ni pé ya rabbi allahumma jalni min ahli janna wa ajirni minan nar allahumma ajirni minan nar wa jalni min ahli janna allahumma ajirni minan nar wa tí ó mọ̀ tọrọ ni lọ́lọ́n làmì bí ná ṣe mi lọ́mọ àlìjẹ́nà làmì bí ná ṣe mi lọ́mọ àlìjẹ́nà làmì bí ná ṣe mi lọ́mọ àlìjẹ́nà nǹkan tí ó mọ̀ tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe ìwọ kéèyàn tọrọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àmọ́ nínú ẹ̀kọ́ tán fẹ́ jẹ́ kó yé wa òun náà ni pé tá bá ti tì lọ wájú tì lọ ẹ̀yìn ká alkiyama kó pàtàkì nínú ẹ̀mí wa bá a bá ṣe ń plan ìgbésí ayé wa torí pé ṣèitán níbi tètè rẹ̀ pọ̀ dé tó o bá sọ́ra talkiyama ó sì bọ́ mọ́ lọ́wọ́ ìwọ náà ó mọ̀ ìpọ́ ọmọ ìbílẹ̀ rẹ̀ ìgbésọ́ wá rí tọ́lọ́ ń ṣe mọ́ báyìí nítorí àdáadáalẹ̀ àbíbi tó lọ fira rẹ̀ há sí tó ráyè ṣe tọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala so látara àdé eléyìí wọ́n béèrè lọ́wọ́ sàábé yìí pé kó tọrọ ànábì ní béèrè tó bá fẹ́ sàábé yìí ò béèrè ọkọ̀ kò béèrè ilé kò béèrè ọlá kò béèrè ipò ní ni pé kóun ó wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú àlùjánnà ẹni tó bá sì wà pẹ̀lú àlìjẹ́nà pẹ̀lú ànábì inú àlìjẹ́nà jannatu firdaus lẹ́nìyẹn wà jannatu firdaus lẹ́nìyẹn wà àlẹ́ àlìjẹ́nà tó ga jù inú àlìjẹ́nà so akẹ́kọ̀ọ́ pé kájé kí ti àlìkìyàmà kó tóbi lẹ́mìí wa ju tayé lọ nínú ohun tí tóbi ọlọ́run wá nìyí ẹni tó bá ti wá gbé tọ́ ọlọ́run tóbi lẹ́mìí ọlọ́run wàá sọ tayé òun dèé ni. So, ló jẹ́ pàwọn àfáà ní ẹni tó lé ayé tọwọ́ rẹ̀ tẹ ayé méjì ni tó bá ti lé jù bó ṣe lé náà ni ó ṣe máa sá fún ọ ọmọ lé yóò máa sá ọmọ lé yóò máa sá yóò tún dúó bẹ́ẹ̀ ni kó o ti fẹ́ bá tán tó kú díẹ̀ tó bàbá yóò tún sá yóò tún dúó bẹ́ẹ̀ ni pé ó ti dúó díẹ̀ hátà zoro túnmọ̀ ní makọ́ tọmọ yóò fi bára rẹ̀ nù sáré ẹni tó bá sì le tọ́lọ̀ ní kọwọ́ rẹ̀ ó tẹ̀ tó ṣe pé líle kò ṣe tọ́lọ̀ ó sàn lè ni tó bá lè tán ayé òun ní ọmọ adarí ẹ̀ òun kọ́ ní ó control kan yẹn lẹ́fìmọ rẹ lómi ẹ̀ kàn máa sọ pé ó ní náà ni lẹ́yìn ká ah, bó ṣe lówó tó kù tiẹ̀ kọ́ mọ́sáàsì kò lè kọ́ kó lè fẹ́ kọ́ kò lè kọ́ mọ́sáàsì bẹ́ẹ̀ pèsè tọ́lọ̀ ń tí ó ná ń tẹ́ ẹ fọkàn rò pọ́ yẹ kó ná kọ́ ní ò náà torí pé owó yẹn ni ayé òun ní ń darí ẹ̀ òun kọ́ ní ń darí tó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò le ọlọ́run máa kó fún bọ́lọ̀n bá wa kó fún òun ó máa ṣe ń ṣe kó tán òun ni ó máa kọ̀ntró nǹkan yẹn nǹkan yẹn kọ́ ni ó máa kọ̀ntró sàábẹ́ yìí kọ́lọ́run bá kí ó bá wa yọ́nú sí kí lè náà jẹ́ ẹ̀kọ́ fẹ́ ní kọ̀ọ̀kan anábì tún béèrè wípé sóòtún ní nǹkan míì tó tún fẹ́ béèrè ó lóun ò ní nǹkan mi ó ní tó ń fẹ́ béèrè náà nìyẹn ó ló ti kó wá dáàkì ní tó ń ní tó ń fẹ́ béèrè náà ló ti béèrè radiyallahu anhu wa arda ẹ wá wo ẹ̀kọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí Ma wọ́rí àágbé ọ̀wà àlùjọ́nà ni ànábì ò sọ̀rọ̀ lẹ́ẹ̀fì mà pé ìsọkúsọ òun ni aníṣẹ́wù kan òun máa ṣẹlọ́ máa mutí àásọ di àgbàdo àágbé ọ̀nà àágbé ọ̀wọ̀nà àlùjọ́nà ṣe mọ̀ pé kálẹ́nì kan fẹ́ sọrú ọ̀rọ̀ ta ló tọ́ sí kó sọ ànábì ni sọlá ọ̀sán ẹ wá wo ní ànábì anabi ò sọ authoritatively kánà bá alìjánà àmà wọ̀rí oṣù ọ̀ anabi ò sọ bẹ́ẹ̀ anabi ní fa inni ala nafsika bi kathrati sujud ìwọ náà má jókòó má jókòó tẹ̀tẹ̀rẹ̀ o ìwọ náà má bẹ̀ lọ́wọ́ má yẹn náà fi láwọ́ so lẹ́ni àwọn àfa àwọn èèyàn lọ bá wọn ẹ̀mọ́ wa má wọ̀rí sáà lọ ọ̀rọ̀ rẹ ti dáyọ̀ nígbà tí gbowó kò lè wá pọ̀ là ànábì máa ń pè àwọn èèyàn kó ní kálukú súnmọ́ lọ́ni in tó ń béèrè ànábì ni mo ti gbọ́ ṣùgbọ́n wọ́n náà fa inni ala nafsika bi kathrati sujud ìwọ́n náà má lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé ah, ànábì ti bá wa bẹ lọ́hùn ẹ̀kọ́ tó wà ń bẹ nìyẹn ànábì fẹ́ kó ń kálukú náà súnmọ́ lọ́hùn kì í ṣe pé ká sọ àwọn èèyàn di oúnjẹ ká máa gbowó lọ́wọ́ wọn àfẹsùn ọmọ lọ́hùn ṣé wọ́n jẹ́ bí agent lá oníkàlùkù náà kó súnmọ́ lọ́hùn ọ̀nà tó sì fi lè súnmọ́ lọ́hùn lànàbì ti pàkíyèsí rẹ̀ sí yẹn so ló fi jẹ́ pé béèyàn bá ti ń ṣàdúà kí iṣẹ́ náà ò ṣe kí ni o kó máa tọ̀ ọ́ nínú tá a tún mú jáde nínú hadith nìyẹn anabi ṣàdúà yẹn fún síbẹ̀síbẹ̀ anabi tún ní fa'inni ala nafsika bi kathrati sujud mo ti sàdúrà o ṣùgbọ́n wọn náà má lọ máa sọ pé ah anábì ti bẹ lọ́hùn fún wa là fa'inni ala nafsika bi kathrati sujud kún mi lọ́wọ́ lórí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìsìn lọ má gbára ládùúrà tí mo ṣe nìkan mo ti sàdúrà yóò gbà ṣùgbọ́n wọn náà o má jókòó tẹ̀tẹ̀rẹ̀ sọ ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ eléyìí ló ní shahid pẹ̀lú bábùlù mujahada torí pé tó bá dúró lórí àdúrà nìkan ọkàn mọ́ sí tó wù ọ́ ni ṣùgbọ́n o tún fòrú ẹ̀mí rẹ̀ náà bí kẹsàrà ti sujud so o ní ṣáhídù báàbù tá à ń kà lọ́wọ́ ìbáṣepọ̀ hadith yìí pẹ̀lú báàbù yẹn ibi tá a ti rí òun náà ní fa'inni ala nafsika kẹsàrà ti sujud abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a yìí ọlọ́run jẹ́ kí o ṣe wá ní àǹfààní àwọn ètí àti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́jọ́ kó wúlò fún wa san wá lẹ́san wíwí san wá lẹ́san gbígbọ́ kó o sì fi lílo rẹ̀ kó o fi rọ àtẹni tó wù àti àwa tí a gbọ́ ọlọ́wọ́n bá kí o fi lílo rẹ̀ kó fi rọ wa lọ́rùn rahmatika ya wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima síwájú kí a tó parí ìjókòó nínú ẹ̀kọ́ tíyàn bá wọ mọ́sálásí tí halkọ̀ bá ń lọ lọ́wọ́ kíyàn wá dara papọ̀ kíyàn jókòó kíyàn jókòó síbẹ̀ òun ni ẹ̀kọ́ tí halkọ̀ bá ń lọ nínú mọ́sálásí ẹni tó bá fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ sí tí wọ́n ń ṣe níjókòó kẹ́niyàn ó ṣe níṣe tí ò ní dí halkọ̀ yẹn lọ́wọ́ nínú ìrun kíkí àti ìta ń ṣe ìwò ló lájù ìrun kíkí olóla àmọ́ ẹni tí ò bá jẹ̀mọ́ àkọ́kọ́ tó wá dé mọ́sálásí bóyá wọ́n ń sàn wọ́n gbọ́dọ̀ máa kí kí ẹ jẹ́ káfí má disturb àkọ́kọ́ ti bá ń lọ ẹ wá fẹ́ kírun alhamdulilayi rabbil alamin arama distraction ìwò sí bá jẹ̀mọ́ àkọ́kọ́ so tó bá fi lè mú ọmọ bá jẹ̀mọ́ àkọ́kọ́ mọ́sálásí tẹ wá fẹ́ kí ẹ gbọ́dọ̀ distract your attention ti máa lọ ní mọ́sálásí ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká gbìyànjú ká kíyèsí ní abala ọ̀dọ̀ àwọn obìnrin ẹ má sọ mọ́sálásí di ọjà táwọn yóò ti wá máa ṣàròyé tí ò ní sí control fáwọn ọmọ táwọn ọmọ bá wà ní mọ́sálásí bí ìgbà tó ṣe pé kò sẹ́yìn àgbàlagbà kankan àwọn ọmọ ṣerépa wọn mọ dùn kámárà wọn wọn mọ ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún ilé ọlọ́run إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر àwọn tí máa ń bọ̀wọ̀ fúnlé ọlọ́run tá máa túnlé ọlọ́run ṣe tá máa pọ́nlé ọlọ́run lé àmì pé èèyàn nígbàgbọ́ nu ọlọ́run àtijọ́ kan yìí ọlọ́run kò ṣe gbalẹ̀ tí ó nígbàgbọ́ nu ọlọ́run wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa